بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته so tíra yìí ọ̀rẹ́ pé ó kún gan fún mùsọ́là ó sì kún mọ́ níbà alfusulu fi mùsọ́là hí hadith rọ́sùlẹ̀ àwọn fásilù fásilù wọ́n fẹ́ sọ nípa mùsọ́là àwọn gbólóhùn àfipe àdéhùn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. lẹ́yìn mọ̀kàndínmọ̀ tá a fà sí pẹ̀lú káfárá àwọn gbẹ́tẹ́rà yẹn kalẹ̀ kọ́ jẹ́ eh, tí ó jẹ́ mọ̀kọ́rọ́ fáwọn ọdún kejì ní jamiu islamiyya àti nbẹ ní mọ̀jínẹ́tò sọ́ọ́dẹ́kì adáàtì ní Pakistan àfàlà ọkọ̀ ìjọ nínú tí àwọn àfàlà dé sí. pé yóò wúlò fáwọn èèyàn wọn lo òṣèlú tọrọ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tó tètè yé ẹ̀kọ́ tí wà náà láti sọ yẹn. àkókò ń dáhùn kọ́ mú aslo fi àdáàbì pọ́ọ̀lù ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ṣé ń gbọ́ mi kí ni ẹ̀kọ́ tó yẹ kọ́kọ́ ní ẹni tó fẹ́ wá mímọ́ àtúntò wa sọ àwálù mọ́ọ̀yà jìbù àlá ọ̀lẹ́bí ó torí ibi wọ́n sì wọ ọ̀nà òtórí kàrẹ́ àwálù ọ̀lẹ́bí àsúlélàhì ẹ o àkọ́kọ́ ohun tó kù dandan kí ló bá fẹ́ wá ìmọ̀ àti ìsànẹ́bí àyìn ọkùnrin sọ ètò ọ̀làbẹ̀bẹ̀ ó ti tó bẹ́ẹ̀ ni ó ṣẹ̀ṣà àníyàn rẹ̀ ó jẹ́ ọmọ níbi ìmọ̀ àdéhìí kan fẹ́ wáyà àwọn ẹ̀rí pọ̀ lórí rẹ̀ bóyá bọ́ sí nàmbà tù ìyẹ́ ìdìbò àléhìí. bil akhlaqi azbikija wọ́n tẹ̀ kú dẹ́dẹ́ fẹ́ nìyẹn wọ́n gbìyànjú láti ní ìwà ọmọ àti ẹ̀kọ́ tá a yọnu sí nígbà tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọyá bọ́ sí nàmbà tírì ọ̀yẹ́ ìdìbò àléhìí. yàmàlá minal ahadith ó ní ó sì tún pin dandan fún ó ṣiṣẹ́ ohun tí bá ń gbọ́ nínú àwọn ahadith tí bá ń pẹ́ yẹn ẹlẹ́ẹ̀kẹrin. ṣéèkàhó tààzímà ó tún pin dandan fẹ́niyẹn ó bá bàrà ṣéèkù rẹ̀ àfáà ti ń kọ́ tààzímà ó dẹ̀ máa ṣàkólé rẹ̀ ويحترمه احتراما ويجب عليه مثلا بما يسمع ويفهم على إخوانه من الطلبة وني أسي كده نفهم أبدا صاحب يلون تي بانبا أسي كده غير فما سامو رفعه ما يعرف من أو طلبة سو كوني ما غير إيه كيفا جنبك ìṣẹ́lọ́ lè dín gbà kàtírà yẹn fún yín bẹ́ẹ̀ kókò bẹ̀ ni mo tó máa ń mú ìyáwó yẹ́mbàgì yẹ̀mọ̀nà àhú alhàyáwó ó sì tún sẹ̀tọ́ fún tọ́lẹ̀bẹ̀lẹ̀ àìlì ìtìjú ò gbọdọ̀ kọ̀ fún ìgbéraga ò gbọdọ̀ kọ̀ fún láti ṣàǹfààní lọ́dọ̀ ẹni tí ò tó. fọ́sùlọ́n ìtìkà sórí ní àlùkọ́ bìlì mọ́tínì àwọn ikọ̀ tí wọ́n máa ń pè hadith ní ikọ̀ tí wọ́n máa ń pè mọ́tínù mọ́tínù òun ni ẹsẹ̀ ọ̀rọ̀ tí ń tẹ̀ máa ń lálàyé wọ́n á lé ikọ̀ tí máa ń jẹ́ ikọ̀ àkọ́kọ́ alhadith alhadithu ipò àkọ́kọ́ tí mọ́tínú ń jẹ́ nìyẹn kí ni jẹ́ hadith mọ́ ìlànà rí ìwọ̀n tó bá lọ fi ti àmẹ́bí nínú ọ̀rọ̀ àbí ṣe àbí ohun tí ó fi rinlẹ̀ tí ó takò ń gbà wọn ṣe a ò sí fàtì àbí ròyìn kan ẹ̀fí lọ yẹ bọ́sí nàmbà tó alùpàdàrú. ẹ̀sọ́ ń pè ní kábàbù ọ̀yọ̀rọ̀ dòbí hi hadith wọn la máa ń gbígbóná òun a sì lè gbèrò hadith pẹ̀lú rẹ̀ pẹ̀lú tùmọ̀ tá a tó bá sí yẹlẹ̀ kankan wọ́n ń pè ní àlẹ́ asar yóò ti lọ́kú wọ̀n yọ̀rọ̀ àdùn bí i hadith rasul a máa ń wíwò náà a sì máa ń gbèrò àti ìfànẹ́bí ń bẹ́ wọ̀n yọ̀rọ̀ àdùn bí i mọ́ òrí ifá ìlà sọ̀hábà a sì tún máa ń gbèrò pẹ̀lú ẹ̀hún tá a fi ti sàádé ọ̀tàbíàyín àtàwọn tàbíàyín nínú ọ̀rọ̀ ni àtúnṣe báyà àsúnà tù ló ń pè ní súnà lọ́dọ̀ àwọn àfọ́ hadith àtàwọn ẹni tọ́jú ní ani nàbí gbogbo ohun tó bá jáde látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ìṣe àbí ohun tí wọ́n sì lójú ẹ̀ṣẹ́ ọ̀tàkù ọ̀yà al-marfu' wọ́n ní sẹ́rí marfu' hadith tí wọ́n lọ gbé bá ànábì nìyẹn méjì lòun kò sí méjì àkọ́kọ́ sarihun èyí tá a là mọ́lẹ̀ mo lè tí wọ́n lọ fi ti àbí èyí tó ṣe pé wọ́n ṣe lójú àná sọlá sọlá ń tẹ̀ ọ̀tọ̀ kù ní nǹkan tá a lè làmọ́lẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀rù sọ̀rí èyí tá a làmọ́lẹ̀ sọ̀hàdé yín òun lọ̀rọ̀ tí tàbí bá sọ àbí fẹ́ tó ṣe. náà yóò tún lọ kọ́ọ́lù àwọn olùfẹ́ ìlú bíi mi nípa ilẹ̀ rọra ayé wálé ìṣèhàdì. wọ́n ní èyí tó ṣe wípé tá a bá rí ṣe ni ọ̀rọ̀ ni a rí i pé kò sí jọ́rọ̀ tàbí irúfẹ́ ilé ní a lè pè ní mọ̀rùfún ọ̀gá ìrùsọ̀rẹ̀ ọ̀yá alimọ̀kò bí sísá bí máa sọ̀rọ̀ ìyá tí èèyàn jẹjọ́ gbé dàrú kìlámọ̀ tí èèyàn bá dẹ́sẹ̀ kan káà sísá bí òtó bẹ́ẹ̀ láti fi fúnra rẹ̀ irú ilé yẹn á pè ní mọ̀rùfún ọ̀gá ìrùsọ̀rẹ̀ ọ̀yá kí ló ń pè ní mọ̀rùfò alimọ̀dọ́fù ilà sọ̀hábí àdéhùn bá lọ sánádò wọ ilé yàmù nkápá bóyá àfitì yẹn ó gbọ́dọ̀ sábẹ́ àbójú àmàkọtọ kí ló ń pè ní màkọtọ òun ní hadith òun náà ni yaani èyí tí wọn lọ fi ti táàdì ọmọ kéwù sáadé ọmọ ń dúnà àtẹni tí ọ̀tọ̀ ọmọ kéwù sáadé nínú ọ̀rọ̀ àdíṣe ìsìnàdọ̀ ọmọ tí ó sílá bá àjárí pé sánàdọ̀ ẹ̀sùn kan àbọ̀sìgbà àbí ọjà mọ̀tàfàkọ̀ àlẹ́ yìí kí wọ́n pè ní mọ̀tàfàkọ̀ àlẹ́ yìí àwọn làdí èso tó ṣe pé àlá ìkàrọ̀ yìí àlìbùkọ̀rí yú lọ mùsùlùm ṣé pé mo bùkọ́rí àti mùsùlùm ẹni wọn kò níbi mímú àdé ìfẹ́ jáde nínú tírà wọn nínú sọ̀híhù wọn àlìmùsùlùm àyídọ́ sanadu òun ni hadith tí wọn lọ gbé bọ̀ nẹ́bí káfíńtì rẹ̀ ṣe kí ni o tó so pọ̀ mọ́ra wọn nkẹwàá òun ni alhadith olùkùdùsí jù hadith mímá wá ànàbí jù àwọn ọ̀bí òun ni wọ́n tí ànàbí tún gbẹ̀gbà wà lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà dáfúzọ́ ní gbólóhùn bàmáàna àbí àwòmáàna àbí túmọ̀ síwálé kò rà á ní ọ tí èyí ṣe àlùkò àrẹ mùsùlùm ìpínlẹ̀ rẹ̀ o sí àlèkọ́ bíi àrùwátì àfi pé àwọn ẹni tí máa ń gbàdé sí wa òun la fẹ́ yẹn jẹ́ báyìí àṣọ àṣàbí tanijẹ́bẹ̀ gbogbo mùsùlùmí wọ́n pàdé Ẹ ẹ̀ máa sọ sókè máa sọ sókè dáadáa gbogbo wa sì lè máa kà á gan-an ó sì nígbàgbọ́ sí ànẹ́bí wọn ó sì kú sórí imán ẹ̀ bọ́ síbi àtàrí ẹ̀yìn ẹ̀ tani ó ń kàn tàbí sọ̀hábì ìyá ọlẹ́ni tó pàdé sàbí nígbà tó nígbàgbọ́ ọ̀dẹ̀ kọ́nùhù kíkọ̀ káàdà fi gba ẹ̀gbà wa rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ tó ṣe gbẹ̀mí tẹ̀ bóyá kábọ̀ ọ̀tún tàbí ẹ̀ ẹni tó tẹ̀lé àwọn tábì ẹni tó tó lọ́dọ̀ àwọn ọmọ tó ṣàdé tàbí ẹ̀yán nínú ẹ̀lùmọ̀ mi ni a ní kí gbogbo yín máa kàá mi ọ̀sọ̀rọ̀ sókè àfà ẹ̀ akẹ́kọ̀ọ́ wọnú kínní òun ni ẹni tó pàdé ọmọ tó ṣàdé nínú àwọn ọmọ mi ni ọ̀yọ̀ ṣàrọ̀ tó lè kọ̀ ní ọ̀gbọ́n lè rí wàyà tèhí ẹ̀yẹ́ tó dáwọn òhùn kíkọ̀ wọ́n sọ sókè atúndámájẹ̀mú gbígba ìgbàwá rẹ̀ wọlé pẹ̀lú kíkan gbọ́dọ̀ kí n tó ti gbẹ̀mí tẹ̀ àsìkò ẹni tó ti gbẹ̀mí tẹ̀ ìtàmọ́ mi ìdọ́bù tí wọ́n lè ti kọ́ tẹ́yìn yóò kún ẹ̀rọ àkàdé díẹ̀ ẹ́ kọ́lọ́hún náà ẹni tó kójọ láàrin ìjẹni dọ́gba ọ̀tàmọ́ mi ìdọ́bù tí àti pípé ìdí ọ̀rọ̀ mọ́lẹ̀ wà lè ti kọ́ àti nínú àmọ̀dájú ẹfìyànlẹ̀ ẹfìyànlẹ̀ àti sọ̀rọ̀ nípa ọyá aláàdìlù inú ń pèlẹ̀ ní gbogbo àwọn ni mùsùlùmí tó bàlágà aláàkìlù tó ní làákàyè sàárọ̀ ìdọ̀ èyí tó ṣe pé máa ń ṣe ọ̀rẹ́ yẹn ẹ̀ṣẹ́ni ìbòlùkàbá ẹ̀ ó sì máa ń jìnà sí ẹ̀ṣẹ̀ ńlá wọn láàyò sírò àlàsọ̀gá ìrẹsẹ̀ kíkì sí gan kì í kọ̀ǹtínú níbẹ̀ bima hasin al-akhlaq kí sì máa ń wà tó dáa ẹ fi máa ń bẹ̀rẹ̀ ọyá àgbà òde tó a ní wọ́n kì í gbọ́ òde ẹni tó de kéwú mọ́lẹ̀ dáadáa wà lẹ́bi lè má yàfàbòrò ní sọ́jìrì yìí nínú ilẹ̀ àhàdésí ó ní ẹni tó ń pè ní àbọ̀bí òun lẹni tó máa mọ̀dájú ohun tó há sí gbáyà rẹ̀ nínú àwọn àhàdésí ó ti pé ọmọ arìn tẹ̀ lọ́nà tó dáa ọyá ẹlẹ́ẹ̀kejì alimọ́tìkìnà والضابط نفسه قوة الضبط الضبط المتقن طبعا ما داجونية هنا الضابط نفسه كل جمال هنا مع زيادة قوة الضبط pẹ̀lú wípé àlésì tún bẹ́ẹ̀ bí agbára dídè mọ́lẹ̀ rẹ̀ yá àsábùtù ẹni tó ṣe fẹ́ tó tó dó sísì ní dó sísì àtọ̀ọ̀dẹ́tù ṣe àìlá ìdàràjà àti lókùn wa òun náà lẹni dọ́gba tó ń bi tó mọ́lẹ̀ wọ́n wà lẹ́yìn tó gbajù ní oko ilé lágbára níbi hank hafi ní ata alefe àdéhẹ́sẹ́ mọ́túnú ẹ máa ka hàn olóhùn náà ni hafizọ ìgbàgbẹ́ náà hafiz àwọn ẹni tó hàn ságbárí ní ata alefe hadith one hundred thousand hadith mọ́túnú ọ̀hà ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ dán àtàfẹ́ tirẹ̀ ní alára àyè lórí òrí náà wọ́n lò náà.

ẹ̀dọ́n pè ní hujja nìyẹn wọn ni àhàtà ìlmù ìmọ̀ rẹ̀ yíká àlàáfíà àti àlìfẹ́ hadith three hundred thousand hadith alára ayé lórí ìròrí ìka nínú àwọn nínú àwọn olùmọ̀ abdu'if ẹ̀dọ́n pè ní abdu'if ẹni tọ́lẹ̀ wàráwí àlẹ́bí ìṣẹ̀lẹ̀ rọ́bọ̀tò àwòsàkọ̀tà àdàlátò òun ni olùgbẹ̀gbà wa èyí tó ṣe yí pé ìṣẹ̀lẹ̀ rọ́bọ̀tò okùn tí ń bá ń bẹ níbi kí ló tó tè mọ́lẹ̀ àwòsá pàtó ti àdá alátòfò àbí dọ́gba rẹ̀ ti ṣubú mọ̀jùhólù làáyé ẹni tá a dójú rẹ̀ mọ̀ mọ̀jùhólù làádá láti lọ́ọ̀hìrán ọba àpinà òun wọ́n máa ń pè ní mọ̀jùhólù àdá ẹni tá a mọ̀ bẹ́ẹ̀ ni dọ́gba ni ní ìtànìyàn àbí ní kọ̀rọ̀ wọ́n ní mọ̀jùhólù làhàl ẹni tá a mọ̀ sí sí rẹ̀ nìyẹn. ورفع عينه برواية اثنين عنه فأكثر من مشهورين بالعلم ولم يوثقه أحد على المنقل مجهول الحال أن تعمى سيرة وأن من عرف عينه عن مجهول به رواية اثنين عنه أن نجل الباكولة دوله فأكثر أبي جبالة من مشهورين آه مشهورين ìlà ìlú nínú àwọn tó gbajúmọ̀ pẹ̀lú náà ṣùgbọ́n wọ̀ lámúyọ̀ wá fíkò hù ahad ọ̀wá sẹ́nì kankan mo sọ pé fíkọ̀ ló ń tàn alimastor aláwọ̀ pẹ̀lú mastor ẹni tó ń pè mastor ẹni tàbí láṣìírí ẹni mọ̀jùhólò hàlì nafsuhu ẹni tá a mọ̀ sí sí iṣẹ́ náà lòun wọ́n tún máa ń pè ní mọ̀jùhólò àjálà láti náà wọ́n bá ọ̀ṣọ́ wọ́n bá gbàdé tó àgbọ̀dọ̀ gbàdé tó rẹ̀ أن في رأسه كذبه في حديث الناس اشتهر أمره بذلك أني أني يكون ثبت كذبه جرار يعني له في حديث الناس نبي الله ما معه يسوع واشتهر أمره بذلك أولا إليك ذلك ما قيل قلبه حديث توني بعد أعبر الكذاب وطرده كذبه على النبي رواه بقصد السيء ó ní alikazam tó náà ń pè kazam òun lẹni tí rọrẹ rinlẹ̀ sábà kàkẹ́sì gbòòfò alẹ́nẹ́bí ó rinlẹ̀ pé máa ń parọ́ mà nẹ́bí máa ń sáwọ́ àbíkọ́sì sáyé bí àpilẹ̀ rògbà bú ni bíi tàwọn zanẹ́díkọ̀ àwọn oníbídíà àbí rògbà tó da bíi tàwọn onísúfì àwọn lè fẹ́ káwọn èèyàn ka súrà kí wọ́n á sọ láti mẹ́bí súrà ni kí ó sì sẹ́rì fún bẹ́ẹ̀. ìwádìí ìdílé yìí náà bá gbà wá àgbọ̀dọ̀ gbà ẹlẹ́mọ̀tì rúkù ẹni tá a pàtì wá سقطت عدالته في ثبوت كذبه في حديث الناس àwọn ẹni tó ṣe pé tọ́gbà rẹ̀ fi ṣubú pẹ̀lú ikú irọ́ rẹ̀ ó rinlẹ̀ níbi ọ̀rọ̀ tí máa ń bá àwọn èèyàn sọ àbíkì tóun náà bá mú wá àádánù ni bákan náà alimọ̀tẹ́rẹ̀ ẹ̀ńdídà ó wà sọ ibò dídí àti fèlè ẹ̀ǹtì kọ́ di ọ́fèlè àmọ́lé o ẹni tó ń pè lóní bídíà òun bídíà nínú àjẹ́ ọkàn àbí ń bí iṣẹ́ bídí àgangan ni àtàbùdù lillah bima lam yashra'ahu Allah kéèyàn máa sin lọ́hùn pẹ̀lú ohun tọ́lọ́hùn ò sí lófin wọ́n ní wàhí àlà náà àìn bídí àkóso méjì arímù kàfírọ́tún ní kí wọ́n sọ yẹn di kèfèrí kẹ́sìmọ̀ lè kó fún tó ìpín tó bá ti ṣe wàá di kèfèrí pẹ̀lú ẹ̀ mo fásitì kan tó wá ń bẹ ẹni tó wá gbàdé ìsèrè wá tó jẹ́ bíbá àmọ́ ló wà lára ẹ̀ nígbà tí yẹn fi pín yẹn ń kèfèrí bí ẹ àwọn tó ní òsì kádàrà wọ́n ní òsì kádàrà kí ẹ kí kèfèrí ni wọ́n bídí àti ọ̀sán yẹn di kèfèrí yẹn ó ń tọ̀hún tó ní bídí àyìn tó bá gbà sí wa gbàdé sí. sọ mo fásitì kan òun lèyí tó lè sọ yẹn di fásitì òun ní bídí àtọ́ pé pété yẹn bá ti ṣe ó ti di gbòókì àdéhùn tẹniyàn náà bá gbà wá táàbà fi gbà wọlé pẹ̀lú májàmú méjì ni àlàyékó nàdá àyàn ìlà àbìdá àti àti pásítì jìnnìọ twenty two ọgbọ́dọ̀ pé ní lọ bí fídíà rẹ̀ àbí àǹtàkó nà rí wáyà tó hó mímọ ayọ̀ ayé ìdíjì kàkà bí àlà àtẹkù nà ìgbà wà rẹ̀ ọgbọ́dọ̀ kún fídíà rẹ̀ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kọkàndínlógún ẹlẹ́mọ̀tẹ́lẹ̀ aládàlú. هو الذي حسد نظام عقله بسبب مرض أو ضرر أو كبر السن ونحوها وني أونا لين تسي في كل خير أو حاجة nítorí ara ẹ̀kan tó ṣe àbí ìnira kan àbágbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí tíra rẹ̀ dẹ̀ sọnù tíra sọnù ọ̀lágbára àti lè ka pé bó ṣe wà nù tíra yẹn mọ́ èyí tó kẹ́yìn òun ni àlewà dọ́à ìdílé ẹni tó bá jẹ́ ẹ̀pẹ́ láti yẹn ṣẹlẹ̀ mo tẹ́ni ẹ bá gbà wá kó tó di pé kìíní yẹn dàrú nígbà káyọ̀ tó yí ipò á gbà ọ́ tẹ́ni ẹ bá jẹ́ síkọ́ ṣùgbọ́n tó wáyé lẹ́yìn ìgbà tí làákàyè yí ipò rẹ̀ àìsí lè ṣàdáyẹnsẹ rẹ̀ pé ṣé òdodo ni àbí oṣù òdodo ànígbà ọ́ ẹni tó kẹ́yìn ká fi dúró òun ni àlùwà dọ́ọ̀ alágbèélẹ̀rọ nígbà wọn ti máa dé fi mọ̀ ọ́ ẹ̀wà dọ́à sọ ẹni tí ń hun àdéhìí fúnra ẹ̀ nìyẹn wọ́n lẹ̀dí ìyàtẹ̀lẹ̀ fún àhàdéhìí òun ní ń ṣẹ̀dá àdéhìí nínú ìfọ̀lẹ̀ ní ń hun àdéhìí ó ti ṣe ọlọ́run sọ̀lá rẹ̀ sọ́lá kébí bá ń wá fìrà á wọ́n fi ń parọ́ bẹ́ẹ̀ fi ń dàdà parọ́ gbogbo ìgbà wá fẹ́ni ẹ̀ bá gbà wá ọ̀rọ̀ ìdó dàtún alálẹ́ ẹ̀kọ́ láàpẹ́ á dà padà ní ọ̀tọ̀ǹbẹ̀lẹ̀ يوني عبيبين عبيبين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك